à ń ṣàlàyé òun náà ni a sì ń yànnàná ní ọ̀kan òjọ̀ kan abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó wà nínú sọ̀láàtì wa yálà ilé tí a fi gbàgbé ṣe abílé tí a fi àìmọ̀kan ṣe ọlọ́wọ̀n ọba subhanahu wa kó fi ìdánilẹ́kọ̀ọ́ tó rọ̀ mọ́ irun yìí kọ́lọ́mù bá alẹ́kọ́ lákó lò ní sáàbí láti fi tún gba àwọn kùdìẹ̀kùdìẹ̀ wá ṣe lórí sọ láti wa birahmatihi arhamar hadithi ẹlẹ́ẹ̀kẹrin lé ní àádọ́rùn hadith nọ́mbà 94 òun náà ni a hadith nọ́mbà 96 ìkẹrin lé ní ọgọ́rùn hadith nọ́mbà 96 hadith àfáwà sáàbí albunani ó ní a ti bẹ̀rẹ̀ سبحانه وتعالى، ọgbọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala من ثابت البناني عن انس بن مالك رضي الله عنه قال إني لا أعاد أن أصلي بكم كما رأيت رسول الله صلى الله عليه وآله وسلم يصلي بنا قال ثابت فكان أنس يصنع شيئا لا أراكم تصنعونه كان إذا رفع رأسه من الركوع انتصب قائما حتى يقول القائل لقد نسي وإذا رفع رأسه من السجدة مكث حتى يقول القائل قد نسي عن أنس بن مالك رضي الله عنه قال ما صليت وراء إمام قط أخف صلاة ولا أتم صلاة من النبي صلى الله عليه وآله وسلم عن أبي قلابة عبد الله بن زيد الجرمي البصري قال جاءنا مالك بن الحويل في مسجدنا هذا فقال إني لأصلي بكم وما أريد الصلاة أصلي كيف رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي فقلت لأبي قلابة كيف كان يصلي قال مثل صلاة شيخنا هذا وكان يجلس إذا رفع رأسه من السجود قبل أن ينهض أفعني طبعا قبعا في الإمام أبو الغني المقدسي الجماعي kọ́lọ̀ kọ́bà ní sọ kọ́lọ̀ kọ́bà tẹ́wọ̀n na nfààrí bin bunani an anas bin malik látọ̀dọ̀ àfáwà sáájú sọmọ bunani látọ̀dọ̀ àfáwà anas sọmọ malik kọ́lọ̀ kọ́bà yọlú sí wọn kọ́ọ̀lì oní inni la alimu an usalli abikum kama kana rasulullahi salli bina ó ní mi ò ní saláìmọ́ kìí fún yín irun níbàmú sí bí ànábi sọ́lọ́lọ́ ọ̀rùn àìlèyìn àìlèyìn ọ̀sẹ́lá bá ní bí ṣe máa fi oyin òmìnir máa sàláì sí fún yín adọ́là ápùsù àtùsọ́lì àdúgbò ń kà máa káàlà ọ̀sùn lọ yìí sọ́lọ́lọ́ ọ̀rùn àìlèyìn ọ̀sẹ́lá ní sọ́lì nìna sáàdùs àlùbùnáni nínú ìsìnàbì yìí òun ni rọ́wí látọ̀dọ̀ àfáwà anas sáàdùs àlùbùnáni òun jẹ́ student fún àfáwà anas ọmọ mani àfáà rẹ̀ ni àfáà anas bin malik òun jẹ́ sàbí sáàdùs àlùbùnáni òun jẹ́ sábì mọ̀rọ̀gbẹ́wà فكان أنس يصنع شيئا لا أراكم تصنعونه قل أنس من شيئا ní orí kẹ́ máa ṣe nǹkan òyí lórí òun ó ń sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ pé ní orí kẹ́ máa ṣe nǹkan yìí lórí òun torí ká náà sọmọ so tí àwọn ọmọ kéwú tí wọ́n student lọ́dọ̀ àwọn àfà wọn kì kíjẹ kéwù nìkan ni wọ́n máa ń kọ́ wọ́n kọ́ bí àfá àwọn ṣe ń sọ̀rọ̀ wọ́n kọ́ bó ṣe ń rìn wọ́n kọ́ bó ṣe ń fèsì wọ́n kọ́ bó ṣe ń sọ̀rọ̀ wọ́n kọ́ bó ṣe ń wùwà wọ́n kọ́ bó ṣe ń react sí àwọn ìfẹ́ǹtì kọ̀ọ̀kan gbogbo nǹkan wọ̀nyí wọ́n kọ́ adab wọ́n akhlaq torí pé akhlaq qabla adab akhlaq kọ́pẹ̀lẹ̀ adam ìwà oníṣáájú ìní ẹ̀kọ́ yáyí torí pé kúlùkùtọ̀ ni ìwà ọmọ akẹ́kọ̀ọ́ akhlaq tọ́ iwa ìwà ọmọ akẹ́kọ̀ọ́ òun náà ni yóò tàdárájá tí ó padà di àdárù sheikh ìlẹ́kọ̀ọ́ yáyí òun ni yóò kẹ́yìn ìní ìwà ọmọlúàbí olóṣáájú ìwọ ọmọlúàbí ọmọ kéwù tó bá ti ń dàgbà tó náà ń dàgbà tó ń dàgbà tó ń dàgbà yóò di kíni o yóò di ẹ̀kọ́ láyé kì í ṣe kéwù nìkan lọ́gbọ̀n gan ó ní àwọn sáláàfù máa ń kọ́ lọ́dọ̀ àwọn tíṣà wọn wọ́n máa ń kọ́ oríṣiríṣi ìṣọ́ tó pọ̀ nínú kíni o nínú ẹ̀kọ́ kódà ìlòmíì gan ó ní mọ́ abúlé ń bára kí orúkú tó fẹ́kọ̀ọ́ láyé ní títí yà ló fẹ́kọ̀ọ́ oní twenty ń bẹ̀ ló ti kọ́ kéwú tó ń jọjọ wọ́n ní táàtì tó kù sí lóbi ń ó lóun fi ń kọ́ ádámù àdáà lóbi táàkì yà olóòtútọ́ wàhálà tàbá ó dáná fún ìwọ́n ìtìmọ̀ ṣe ìkẹkàn bọ̀ mí orí kẹ́ mọ́ ṣe nínú àwọn èrò onítẹ̀ kí yíò bóyá náà lẹ́ ṣe dáná lè sọ bóyá náà ṣe lè sọ káà ní ìdàrọ́pàá aráta na rúkọ̀ onísánàtì bá gbéra kú nínú pọ̀ tó dìde kú nínú pọ̀ èyí bá sọ̀rọ̀ kọ́ ìmọ̀ yóò dúró fáá lẹ́yìn rúkú aná tí ó dìde nínú pọ̀ yóò dúró fáá ó ní ìtàtọ̀bá kọ ìmọ̀ àtàyà fúnlẹ̀ kọ ìmọ̀ tí dáwọn yóò fún ọrùn wípé à kọ̀dínà sí à tó dàbí pé ó sì dàbí pé orí ìbòdò wà ó yẹ kó ti lọ sí ṣùgbọ́n látàárọ̀ ohun yóò dúró torí pé fìyàmù yẹn ó ní ìgbésẹ̀ yẹn lọ nílẹ̀ àbí kò ní ìgbésẹ̀ lọ nílẹ̀ kí ni ìgbésẹ̀ lọ nílẹ̀ ní fìyàmù yẹn. hamdan tayyiban kafiran mubarakan fihi mili as-samawati wa mili al wà nílé á máa bá iná fúnmà inú olùwáyà mi wà nílé á máa sí ká lè bá àwọn nǹkan wọ̀nyí yóò máa sọ ní tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tí ó fi sọ tán àwọn nǹkan wọ̀nyí máa sọ táwọn tí ń kírun lẹ́yìn lóògùn ọ̀gá ah, àbí àbótí gbàgbé ní tó yẹ kó òun lọ sí sùjú nígbà tó kúrò nígbà tó kúrò ní àrùkú sàn ọmọ pé rùkú jíjẹ láti rùkú náà ni o ní pé kíni o ní sí zúrì àti àlátàrí àti mọ́sí láti àsùnbà báyìí ó kàn jọ́n sí ṣáìdì dàrẹ́ láti rùkú báyìí o fi ní padà sí bọ́sọ̀ ọ̀pọ̀ lókè láti ẹ̀rọ àwọn pàdé sọ láti bá sí kùjú ìlú eléyìí ìṣe ìwọ̀n mẹ́rin sallallahu alaihi wa sallam ó sì rẹ̀ nípa mẹ́rin sallallahu alaihi wa sallam sọ wípé sọ́lú tàbí àrà ẹ̀sìn lórí sọ̀rọ̀ wọ́n ìgbà rọ́bà ara sáhùn nínú sájìdá tó náà kàdà bánà bí sọ́lá sọ́lá tó bá gbórí kúrò ní sujú mẹ́kàtà tó ṣe sùúrù yóò lọ́ra àtà ìyàpò lẹ́kọ́ ìlú kọ́bìnà sílá nígbà yóò mọ̀ rẹ̀ pé ah, àbótìgbà ní pé ó yẹ kó tó borí kan rẹ̀ àbótìgbà ní pé ó yẹ kó òun tún dìde sókè bóyá lẹ́yìn ìgbà tó borí kan rẹ̀ ní ẹ̀mí ìtàn rọ́wù hadith àfáwà tó gba hadith ni wá wa abu muhammad kúni eh, àwọn ni abu muhammad sáàbí ti bin aslam al-bunani basri ara iraki ni àfáwà sáàbí <clears throat> al-bunani basri ni rípa àfáwà náà zuwa mani kàkàrẹ̀ sọ́lá sọ́lá gbáàlá iná àfáwà náà zuwa mani wọ́n kúrò ní ìlú Madina wọ́n kúrò ní Madina ọdún mẹ́wàá ni wọ́n lù lẹ́dà náà sallallahu alaihi wa sallam bàbá lẹ́bí gàdá náà wọ́n kúrò ní Madina wọ́n lọ sí ìlú Basra ìgbà tí wọ́n lè lù Basra nínú àwọn ọmọ ilé kéwú tó jáǹfà lára wọn púpọ̀ òun àfà àfáàdì pẹ̀lú náà nítorí wípé náà áàbùn àlàm ìkan nínú àwọn ògúnná tó ń gbà fáà ní dákọ́lẹ́nu ìgbà ìlọ kan òun ni àkọ́ àtàrí tẹ̀lẹ̀mọ́ ní ọdún mọ̀kànlá síkọ̀ wọ́n ní síkọ̀ ní ilé káàlẹ̀ ní jẹ́rì wà tàbí yìí ní ti bá ti tàbí nínú àwọn àgbà àgbà ní àwọn tàbí yìí nípa àwọn tàbí ìpele ni wọ́n ẹgbẹ́ bá àwọn tàbí náà ti jẹ́ kí ní ìpele ábìdùn záhì wọ́n ní àbá àwọn àtàrí tẹ̀lẹ̀mọ́ ní olùjọ́kùn fún olúwọba dẹ́gbà ni wọ́n wọ́n sì ráyé bá púpọ̀ rọwa ánìmù jama'a nínú sọ̀hábà ọgọ́rọ̀ nínú àwọn rọ́wà ánìmù jama'a tó nínú sọ̀hábà ọgọ́rọ̀ nínú àwọn rọ́wà ánìmù jámù nínú sàbìrín ọgọ́rọ̀ nínú àwọn àsàbìrín náà ni ó gba hadith ọlátọ̀lọ́wọ́ wọ́n wà áàdù sàlásàtì lẹ́bí náà náà wọ́n ní àfáà sáájú tàbílẹ̀ tó jẹ́ student àfáà lẹ́gbẹ̀rẹ̀ nínú àwọn tí wọ́n wà asbat sábàtọ̀ wípé asbat náà fi ṣe ẹ̀hùn náà ni ẹni jẹ́ wípé ohun nínú àwọn tó rìn lẹ̀jì tí wọ́n ní mùláàzámọ̀ pẹ̀lú àfáà òun ni àwọn asbat náà tó jẹ́ wípé tí ọ̀rọ̀ bá fẹ́ gbára wọn sọ́dọ̀ àwọn fún ìmọ̀ àdì nínú ìmọ̀ ìlàlì tọ́rọ̀ bá fẹ́ bára wọn tí ìwáyà bá fẹ́ bára wọn àwọn wípé òkè máa fún ní ìtọ́jẹ́rẹ́ máa rọ̀ inú àwọn ọ̀rọ̀ tó bára wọn yìí àwọn òkè ilé tó gba ilé ìwá ọdún ló lò lọ́dọ̀ rẹ̀ wọ́n ní years òkè ń wọ́n ní years ẹnìkan ló kátáyà nínú 25 years tí ẹni yẹn lòkó tó kúrò bá fà yẹn ẹni tó lò 35 yẹn náà wọ́n lọ́jọ́ ló ní o wọ́n lọ́jọ́ lò 25 àkọ́kọ́ tẹ́ni yẹn lò ní o tún wá ní another added 10 years ní tó fi jẹ́ 35 so tí ẹni tó lò 25 bá gba ọ̀rọ̀ wá sọ́rọ̀ yẹn bá lọ kápọ̀ ọ̀rẹ́ tó lò 35 àní gba ọ̀rẹ́ tó lò 25 á dọ̀pẹ̀ àálò ọ̀rọ̀ ẹni tó ṣe fún yóò tó lọ láti ṣáà ìyá lálò ẹni ìfẹ́ lọ́dọ̀ àfá ìlú ẹni lọ so kò dàrú rárá bá àfá láti ṣe mọ́ tó nílò tó láwọn asibatu náà ti àná àwọn mẹ́ta náà gbajúmọ̀ náà gbajúmọ̀ jù tí wọ́n tí wọ́n ní mùlázámọ̀ ṣẹ̀dídà mùlázámọ̀ tó rọ́jú lìdí lìdí sí àfá wa lọ́dọ̀ mọ́rin àfá wa kọ̀tádà lóòtì àmà àtàlùmọ́sí àfá wa zúrí Muhammad bin Shihab bin Muslim Az-Zuhri nínú àwọn tó jẹ́ asibatu nasi anasi bákan náà àfáwà sáájú àlùmọ́ni nínú àwọn tí wọ́n jẹ́ asibatu nasi anasi kódà tí èèyàn bá jẹ́ mùdẹ́lì lọ́dọ̀ àwọn àfóòdì ma hadith a nígbà hadith rẹ̀ àfi pẹ̀lú mọ́jẹ̀mú mọ́jẹ̀mú náà ní wípé tó bá jẹ́ wípé ó hàdáta pẹ̀lú gbólóhùn án làbúgbà án yìí ha bí tàbí ó sọ pé sẹ̀rẹ́rẹ́tù àtìkátà ni tó sọ pé a ń ti nìkan à ní gba àdìsẹ̀ but àwọn mùdẹ́lìs náà jẹ́ pé tọ́wà sọ pé a ń àgbà àdìsẹ̀ wọn àwọn kan wà tẹ́fẹ́ mùdẹ́lìs ni wọ́n tó bá sọ pé a ń àdìsẹ̀ wọn mọ́ sí ni àfá ọmọ ṣáàrẹ̀ ọlọ nínú àwọn tí wọ́n já fàtù nọ́ọ̀sì ní àná àfá wa òmẹ́jì ni sọ̀wì ó wà ní wọn ṣùgbọ́n mùdẹ́lìs ni ṣùgbọ́n tó bá ṣe tẹ̀lís látọ̀dọ̀ anọ́ọ̀sì àfọ́ ọgbà kódà tó mọ̀ sọ pé tẹ̀lís wà àjásà ni pàmọ́ràn tó lọ jùlọ nínú nípọ́lá pàdà àfáwà sáájú pẹ̀lú náà ní ọ̀ṣunmọ́bùnláhùn tààrà àfáà ni wàájú falátàtù lẹ́rí na mọ́hàtàtù náà ti fi anas iná àwọn mẹ́ta tí wọ́n lágbàmà àfáwà anas bin ọmọmọ́lì àti karamet onáà ni fàbáyì àti karamet ni wọ́n gbà wá látọ̀dà fáwà àtàrí tàbí náà ni rahimahullah warawa aláwọ̀ jama'a àwọn jama'a ti gbà àdígbà láwọn jama'a ni wọ́n sọ àtàrí tó ti síta tó fi àtàlátà sábé wà áṣàrà tàbíyà wọ́n kú ní ọdún 117 oní àfáwà sábé àdìgbà ní 117 wọ́n seventeen yẹn ó tálé pẹ̀lú ọdún tí wọ́n bí àfáwà Abdullahi bin ba alimọ́rùwàdí abu abdullah ọdún tí wọ́n bí ọdún tí àfáwà sáájú tàbí náà ní fún ọdún yẹn ni wọ́n bí àfáwà Abdullahi bin gẹ́gẹ́ bí sọ wípé ọdún tí ìmọ̀mù sáájú yìí fún ọdún yẹn ni wọ́n bí ìmọ̀mù Muslim rahimahullah ta'ala gbogbo àwọn wàfáyàtì àdékùn wàfáyàtì àti mọ̀wálẹ́bí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ àdé wọ́n fi máa ń de ọjọ́ àwọn àwádìí wọ́n fi máa ń de àwọn mọ̀wálẹ́bí àti wàfáyàtì tàwárí àwọn àfá olùmọ̀ wọ́n fi máa ń de mọ́lẹ̀ rọ́mìnà lọ́wọ́ ìjẹ́bẹ̀ àfá àwọn àti sọ̀rọ̀ nípa àwọn nígbà tí a kà hadith ẹlẹ́ẹ̀kejìlá nínú àtìrà yìí àwọn ìtumọ̀ tó fẹ́ jọbi àkókò nínú àdìsàkà yìí gbónú lára ní ìtumọ̀ rẹ̀ wípé láàrù pásítọ̀ ní ìní ti àgùnjẹ ní ìní saláìmọ́ sàlàyé fún ní ní ìní saláìmọ́ sí fún ní gẹ́gẹ́ bí àlẹ́bí sallallahu alaihi wa sallam mo ṣe máa ń kẹ́rù hasan náà sàálẹ̀ àṣìbìnà yẹ́pọ̀ àlẹ́ ó gbà àwọn èèyàn lóògbé pẹ̀lú ìtàbánu sallallahu alaihi wa sallam tí wọ́n mọ̀ ṣe wíṣẹ́ a nù sọ́lì àbí fún ayéṣì sọ́lá àti ìdìkún ní ìní gbòmì nílẹ̀ ní ìní ó tútù pẹ̀lú wípé kí n kọ́ yín ní ọ̀rùn ẹgbẹ́ bá ní sọ́lá sọ́lá bó ṣe lọ́ọ̀kì ní èébí tí wọ́n bá àfáwà sáájú tàbí tí wọ́n bá lùmọ̀ náà ni àfáwà sáájú tàbí bá sọ̀rọ̀ alẹ́dínà káàní lùkàfù fún rùkú àwọn ìjòlú sàbẹ́nà sẹ́tẹ́tẹ́yìn òun náà ni àwọn pé wípé wọ́n máa ń ṣe rùkú àti ìjókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì wọ́n máa ń ṣe ní fúyẹ́ gan-an ló fúyẹ́ kéré púpọ̀ fún ọ̀yí farabalẹ̀ wájá ìpapọ̀ bàyá ní wákọ̀ọ́fà ó dúró owó náà lónìí àṣìṣẹ́lẹ̀ tó gbúra ìforíkanlẹ̀ alákọ̀ọ́kọ́ láàrin ìforíkanlẹ̀ alákọ̀ọ́kọ́ àti ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì á sì nínú ọba kìí ṣe nọ́kọ́rọ́tù dì ìdí nọ́kọ́rọ́tù dì kìí ṣe bí adìẹ ti máa ń sọ àgbàdo mo sọ fún wa pé sísọ yẹn ti di bí wọ́n dùn nǹkan wọ́n bá sọ àgbàdo sílẹ̀ wọ́n yìí adìẹ ó sọ àgbàdo mi àmì lọ́jọ́ adìẹ ń jẹ àgbàdo

كان الناس منذ أواخر عهد الصحابة رضي الله عنهم يخفف كثير منهم القيام بعد الركوع والجلوس بين السجدين wọ́n àwọn èèyàn ní àwáṣírù áńdì sọ̀hábà ní ìgbẹ̀yìn ìtẹ̀mí ayé àwọn sàábé ọlọ́kọ̀ọ́ àárín sí wọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn fún tá a bá dìde láti tán wọn ní farabalẹ̀ dáadáa tó ti sùúrù wọn ní farabalẹ̀ sẹ́mi aláwọ̀dá ní dáadáa lákàlá wọ́n ní ṣe sùúrù kan gbogbo àwọn àṣáà bóla ń kẹ́jú lọ ìlà ẹ̀nẹ́sẹ̀ ṣùgbọ́n bóla ń kẹ́jú lọ bóla ń sáré lọ inú ọ̀n pẹ́jú náà ìjẹ́jú lẹ́wọ̀ ìjẹ́jú ẹ̀dógún àti títán tí wá ní gbogbo àwọn orígun àwọn ọ̀ràn yan rẹ̀ àwọn mọ̀tàhàbáàtù rẹ̀

yẹ̀rí ìlú ìṣọ̀lá àwọn kò wá ọlọ́run bá ní yàtọ̀ sí àlọ́ tí ó bọ̀ gba yọ́bọ̀yọ̀bọ̀ tí tó kí rẹ̀ ọ̀rọ̀ yìí a mọ̀ sí sí inú ọkàn wa tá bá ti fẹ́ sí ni pé sọ́lí sọ̀lá tán yẹ̀fẹ̀lí tí ó bọ̀ gba pẹ̀lú àtàkàkù fẹ́ kí yẹn lọ́sọ̀lọ́sọ̀lọ́ inú hadithi afáwà sáàtì tàjùmá ní ó fún àwọn èèyàn tó wà lọ́dọ̀ rẹ̀ ní òun wípé afáwà náà tó dá afá àti ti wá tèmi jẹ́ ọmọ ilé tó lọ́dọ̀ wọn wọ́n máa ń sàwọn kankan lórí ìrùn tẹ́ pé ẹni tí ayé mò ń wò yí o mo fi tọ́jú ìrùn ẹ̀yìn jẹ̀mọ́ yí o ẹ̀yìn òun ṣe o bí àwọn náà lẹ́mọ̀ ẹ̀sùn ká òun náà ní pé kí ni o tí àfá àwọn alọ́sọ̀rọ̀ mọ́rí wọ́n bá ti dìde nínú fún wọn ní sáré lọ sí ṣùjú ó ti ṣùjú ó mọ́ra táwọn ètò pé àbó ti gbàgbé ní láti sọ pé àbójọ́pọ̀ wà nílé orí òun ni ó sọ́lá sọ́lá onítorí náà mi ò ní gbò láorí wá sí rú á lè sọ́lé àbíkan kàmàkà rẹ̀ sórò lọ́ọ̀dún sallallahu alaihi wa sallam nǹkan ní ìlú kò ní ìgbésẹ̀ láti ti fún yín ẹgbẹ́ bá rẹ̀ ní sọ́lá sọ́lá ní mùsùlùmí fi fún wa. lè tàkàdù ìdí tẹ́ẹ̀lébà kọ́ṣe irú ìrùn ìdí tẹ́ẹ̀lébà kọ́ṣe irú ìrùn tánà sọ́lá sọ́lá ní fi fàtùsọ́lù mùsùlùmí sódà ẹ̀rì mọ́ra kírun حيث كان صلى الله عليه وسلم يسير القيام بعد الركوع وكان صلى الله عليه وسلم يقول ركوعه على بما لورا ni ìnàrún tó wà lẹ́yìn òkú yóò lọ́ra ní wọn bá díẹ̀ kìí ṣe tó lọ́ṣọ́ọ̀ṣì tó dà gbogbo àwọn àtàrù tí ó sọ lẹ́yìn ìgbà tó nìje ní òkú àti ìjókòó tí ń bẹ lórí ìforíkanlẹ̀ méjèèjì àtàrí fún ẹ̀kọ́ ìlú tí táwọn yóò máa sọ ẹgbẹ́ a ọ̀dínẹ́sì àmì tó lè mọ́ a ní tó lè máa yẹ́mùkù a ó ti gbàgbé orígbé ó ti fẹ́ ọpẹ́ lórí ilẹ̀ púpọ̀ a nínú àwọn ẹ̀kọ́ tí a tún lè ní nínú hadith yìí àtàrí òdì láàmùn ká fi iṣẹ́ ká fi kọ́ ìrìn ká fi kápọ̀ ìrìn pẹ̀lú yàkúnù abúlágùn àtúgbàdù kàfíra ó máa ń ó wà mọ́ sọ́ọ̀yà ó máa ń rinlẹ̀ ó máa ń jẹ́ sí ẹ̀kọ́ yẹn tó dúró sínú ara kápásítà láìsí gbá jẹ́ ti ń kọ́ ẹ bá lẹ́nu sọ́lá sára sí máa ń ṣe àgbàlá jẹ́ ti ń kọ́ ẹ bá lẹ́nu sọ́lá sára sí máa jí pé kákùnmọ̀ fẹnu sọ lọ fẹ́ tó bá gbá dìde bá gbá dìde nìkan ó tún wá sí báyìí ó tún mọ́ sí báyìí bọ̀ kápítàkítà láìsí ẹ̀ gángan ó mọ̀ ń wà abúlá ó mọ̀ ń jẹ́ kí ó jókòó sínú ọkọ̀ yóò sì ní lápá nínú ẹ̀mí nínú ẹ̀ ìmọ̀ fi kíkọ́ ni iṣẹ́ kí èèmọ̀ fi iṣẹ́ kọ́ ni ó wà lára àtọ́ta mọ́ tó ń de ìtànmọ́lẹ̀ kí ẹ̀mọ́ kọ́yẹ̀ pẹ̀lú practical pé kọ́ mi rí ọ kọ́ mi rí ọ kí ẹ̀mọ́ rí ìlànà kọ́ mi rí ọ láti fi ṣàlàyé nǹkan ìmọ̀ fún àwọn èèyàn ó máa ń jẹ́ kí ìmọ̀ ó máa ń de ìmọ̀ ó máa ń de ìmọ̀lẹ̀ torí pé gbogbo àràká ìsàkánẹ́jẹ̀ ni ẹgbẹ́ sọ́nà rẹ̀ tó ń lò tó ń fún fún gbogbo ẹ̀ ó máa wà Register nínú ọpọlọ. Al-Aqdu Alil Ulama káàkiri ìlọ́dọ̀ àwọn àpá. Yẹ̀kúrù ní mọ̀kọ́rì ní alìgbà ìlú lọ́dọ̀ àwọn àpá látara táwọn àpá kan sọ ní ọ̀rọ̀ wà fún ààrì láti lè gba ìlú lọ́dọ̀ àwọn Jawazu Sọláàtì ní Tààlù ìgbàláàyè kí á kírun láti fi kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ìgbàláàyè wà ìtọ́ láti ẹ̀lẹ́sìdá bádà rùkú wọ bádà tìjú bákanáà kéèyàn pẹ́ kó nínàrú nígbà tó bá dìde tán ní rùkú rẹ̀ ó wà lórí ìnàrú rẹ̀ bẹ́ẹ̀ àti lẹ́yìn ìgbà tí ó bá kò ní ìforíkan alákọ̀ọ́kọ́ eléyìí nínú àmọ̀tán tí àríkọ́ nínú àdìsí nínú ìtàbákò lórúkú kámọ́ gba express lọ sí ìjú tàbákò lórúkú a sì sùúrù níwọ̀n bá ara wa ó sì ká tó lọ sí ìjú. wọ́n ní àdìsí pàtàkì ẹ̀rí ni wípé nígbà ayé àwọn tàbí rèé àwọn èèyàn tí wọ́n ń kírun gẹ́gẹ́ bí ànábì sọ́là sọ́là ń ṣe kírun tí wọ́n sọ ẹgbẹ́ bá ní sọ́là sọ́là ṣe sọ wọ́n ti ń kéré wọ́n ti ń kéré dànù ni àbá àtàbí àgbẹ̀sọ nígbè tó dípò náà tàbí ìlú òun bá tàbí láyé ni kò bá lẹ́nu sọ́nà sọ́nà lẹ́yìn tàbí ìlú so wàbí sáálí àwọn tó ń bá sọ̀rọ̀ yẹn tọ́bákọ̀ wo ni wọ́n wà tọ́bákọ̀ tó sáálì tàbí ọba kọlẹ̀ kẹta ni ó wà nígbà àwọn ọkọ̀ hábà ọba kọ̀kan ni wọ́n ẹgbẹ́ bí wọn lùdá àti ìlú ọba kọ̀kan ni wọ́n àwọn tó tẹ̀lé wọn ọba kọ̀kan làwọn náà àwọn tó tẹ̀lé wọn ọba kọ̀kan làwọn náà àtàrà àwọn tó pin bá mi náà tí wọ́n pin àlá kọ̀búrú Islam lórí pé bóò ni wọ́n ti gba Islam sí pé àwọn aṣáájú àbùbàṣà àwọn ìlú ìdáná kọ́ bá kọ̀kan ni wọ́n àwọn tó tẹ̀lé wọn bá wọn kan ní wọn àwọn tí wọ́n pín alá tẹ̀rìsíìbù hijira ó wà pé àwọn tó tẹ̀lé hijira tó bá wọn kan ní wọn àwọn tó tún tẹ̀lé wọn tó bá wọn kan ní wọn àwọn alùmọ̀jọ̀rọ̀ ní àsìkò yìí àwọn èèyàn tí wọ́n tún gẹ́gẹ́ bá ní àná tánà bí lọ àbí ìjẹta tánà bí lọ nìyẹn o. Òtúgbà àwọn tí sáàbìtà ìná ní bá bọ̀rọ̀ wọ́n èyí tó tọ́bá kọ̀ táàdì tàbílẹ́rú tọ́bá kọ́ sí ìlú náà ni wọ́n àwọn tó kéré sí àwọn tàbílẹ́rú táàdì tàbí ìrìn a rí i pé àdéjì lẹ́nu ayé àwọn èèyàn ń kéré nínú ìtìsáàlì pẹ̀lú bóòlù ànábì sọ́lọ́ láàrin ayé ọ̀sẹ́là ẹ wá wo kan sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kẹta ó nìyẹn o ní ìtìsáàlì a ti wà ní sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún àti àti kẹrìnlá àìlẹ́ẹ̀kọ́ àbí 14 láwárí 14 34 tẹ́ntìrẹ̀ lẹ́ẹ̀kẹrin láwárí ó tó lé ní mẹ́rìndínlé lógójì tẹ́ntìrẹ̀ lẹ́ẹ̀kẹrin lá tẹ́ntìrẹ̀ lẹ́ẹ̀kẹta òun ni wọ́n lọ wípé tẹ̀tù bí àwọn èèyàn sí bá lọ sí ìyàtọ̀ ṣẹ̀rọ̀ sí tẹ́sẹ́ tẹ́sẹ́ àwọn ilé ìrà ẹ̀ yóò wọ́n di pé adin fara haras inú ìlú ayé omi àjọ ló sọ́lá kanáà ló fi jẹ́ pé yìí pé pé ààrùn àà tẹ́bá ní ìṣẹ́mí tẹ̀rẹ́ kọ́ mi tẹ̀rẹ́ kọ́ mi ṣùgbọ́n ìrùn àà mo ti láti ẹjọ́ ojú tù àtùmọ̀ àmì tó ṣe amòtò àwọn kan tá àbá mọ̀ ní púpọ̀ àmẹ́lì ló ń ṣe àbùrọ̀gbẹ̀rẹ̀ àbùrọ̀gbẹ̀rẹ̀ àmọ̀gbọ́ àmọ̀kà nípa àlámọ̀ ìwọ̀n. ọkọ lè pèyàwó ẹ pé umu ó yá èèyàn tó ti daraka méjì ti wò ní ìyàwó lè pe ọkọ àbú ẹ̀yìn ẹni ká mọ̀ lọ lè kéwú ẹ̀yìn òsì ráàyè lọ

nígbà àwọn tàbí náà kọ́ àwọn èèyàn lé ìrún lásìkò lásìkò oṣù lè kéde o ẹ̀rí ẹ̀rí àti ẹ̀rí ẹ̀rí wọ́n kírun láti fi kọ́ àwọn èèyàn bí ànábì sọ́lọ́lá gbogbo ibi tá àyẹ bá wà ọmọ kọ̀rẹ́tẹ̀ ẹ mọ́ fọwọ́ bá yọ èyí tẹ́ ẹ ṣe yìí kù láyún rẹ̀ mọ́ ń wù ẹsẹ̀ aláàfáàsán ẹsẹ̀ láì ẹgbẹ́ ọwọ́ ilé ilé ẹgbẹ́ tó rí ìgbópá níbi òsínbẹ̀ òsínú gbogbo àlàyé náà fi fún àwọn àbú báyìí tán náà sọ wọn ni kọ́pù méjì àti wájú méjì wájú méjì ìmọ̀ ọ̀fẹ́ ìgbélé sóṣe lè wájú aláwọ̀kọ́ nù òbìrí tàbí kẹ́ fi bíbà ìkẹ́ fi síbì ibi ibi tí gbogbo ọkàn yìí ibi sí ọwọ́ ti jọ ìmọ̀ ọ̀rọ̀ ọwọ́ ẹgbẹ́ sórí ikú ọmọ ní kàndí ẹgbẹ́ lébí wájú ìpèsè ìyẹn kọ́bùdù lè ẹgbẹ́ gbá ilé ìmú aláwọ̀kọ́ nù kọ́bùdù ẹlẹ́ẹ̀kejì

ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́sùn kan nígbàtà ní sọ́rọ̀ alọ sí alọ́ṣe dáwà sheikh roslan abúgbàmùlá àfáwà tọ́lọ̀lọ́gbà ṣe dáwà àwọn ìdára yẹn ìdáwà ápùtùrù lẹ́gbẹ̀ẹ́ gbogbo ápùtùrù bẹ́yìn pẹ́jẹ́tẹ́ láàrin ìwúrí kalẹ̀ méjèèjì ó tún wá sí báyìí nígbà tó ń tún ka àtàyà gbogbo á ṣe ìlẹ́nu èyí tó ṣe ní kílẹ̀ rí mo ní kí ni ẹ̀rí ẹ̀ ó ní ẹ̀ òun láàbà tó ṣe tó ṣe ń lò fún ọ̀rọ̀ abẹ̀rẹ̀ ní èyí ìtọ́jú ìrírí ilé ìlú ìtọ́jú ẹ̀rí múnà wà pẹ̀lú ẹ ilé mo rí àpá àtọ́ tó fi ìlú ọ̀sẹ̀ ṣẹ́ẹ̀lú yẹn máa lọ tó fi ìṣẹ́lú ìtọ́jú ìyẹn ò kìí ṣẹ̀lú ṣe àárí wípé àrẹ ìṣọ́lọ́sọ́lọ́ bẹ́ẹ̀ náà sàjìdẹ̀kẹ́ yóò parí èyí ò sí ìrẹ́lì àbẹ́bí tó máa ń ní ọwọ́ tó sì máa ń rò nígbà tó máa ń ka àtàkìyà ìrẹ́lẹ̀. ìyàwó lè fi ọkọ ẹ̀sìn òkà wò àbú ọkọ náà lè pè àwọn ohun mú ẹ̀sìn òun náà sí arákà mi sí ìlú náà ó di wọn kọ ẹsẹ̀ ní ẹ̀kọ́ kan sí kíbla ọ ọwọ́ orí yẹn kò ṣe dáadáa ọ inú ní ọ̀kan lẹ̀ ò nígbà tí mo ní ìkọ̀kan lẹ̀ tẹ bá dẹ̀ forí kan lẹ̀ inú yín gbọ́dọ̀ kan lẹ̀ kìí ṣe oúnjẹ tàbí aṣọ ọdún nìkan tí wọ́n sọ wípé àwọn ọkọ wa wọ́n lẹ́tọ̀ láti mọ̀ bíyá náà bùkátà wọn ẹ̀sìn wa náà alámọ̀rí ẹ̀sìn wa ó jẹ́ àwọn ọkọ wa ló nà gbogbo tí máa ń bẹ nínú àwọn ìbádà wa káwọn wa ó tún ṣe ní mọ̀nà káwọn Owó kùdìẹ̀kùdẹ́ tí máa ń bẹ ní ìjọsìn wa káwọn ìyàwó wa tí wọ́n bá jẹ́ olùmọ̀ tọ́jọ́ mọ̀ kéwú tó tún ṣe ní mọ̀nà. So that a lè ra wa lọ́wọ́ láti jọjọ wà nìjọ́ náà lọ́wọ́ bá subhanahu wa ta'ala. Abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́lọ̀ kó ṣe àjọ náà kó ṣe náà fẹ́ ìgbọ̀tọ̀ wọn. Àlìkára àlàtẹ̀sí ìrìkì àbújẹ́ ìjẹ́kù nínú súnnà kágbógun sí táwọn bá ti ń ṣe tí àdínkù deficiency tó bá ti ń bá àwọn èèyàn lórí súnnà kámọ̀ sọ̀rọ̀ kámọ̀ sọ̀rọ̀ táwọn bá ti ń dìre kámọ̀ sọ̀rọ̀ torí pé táà bá sọ̀rọ̀ ní ìsìn àwọn èèyàn ọmọ míì ti bá ń bọ̀ wọ́n mọ̀ rí gáásù nìyẹn àwọn jẹ̀ǹdábà kan wà táwọn èèyàn rẹ̀ dẹ̀gbára fífínà táwọn èèyàn rán bí ká máa fi glossy material tó máa fi rẹ́jẹ̀ ìbá fífínà ní o àwọn material tí máa kọ mọ̀nàmọ̀nàmọ̀nà bó tilẹ̀ jẹ́ wípé nípìnlẹ̀ ibi tí wọ́n wọ̀ tó kọ mọ̀nàmọ̀nà tó fi tàn yẹn òdí aṣọ yẹn nìyẹn inú ni wọ́n gbé síta ìta ni wọ́n gbé sínú òdí aṣọ yẹn ló kọ mọ̀nàmọ̀nà ojú ẹ̀ tó ń kùlù ó ní àwọn tí wọ́n ṣe aṣọ ni wọ́n rìn tẹ́lì wípé èèyàn lè rán sí ìta ṣùgbọ́n ẹni tí àìsàn ń bẹ lọ́kàn rẹ̀ tó jẹ́ pé mùtàbá bíjà ní ìrìnkọ́lì nínú ọkàn rẹ̀ mùtàbá bíjà yóò gbèrè e sí a ní láti sọ̀rọ̀ umu jẹ̀lá àbẹ̀wọ̀ yìí kì í ṣe sọ́ọ̀fù jẹ̀lá àbí ẹnìkan rán jẹ̀lá àbùkẹ́ ó kọ bí níwájú ó kọ bí lẹ́yìn ó kàn wọ kaba ó wọ gáùn sísàlẹ̀ olóòtú lo timor òtú lo nìkan ìdáàbò iṣẹ́ ní aṣọ̀gbìn rárá o ìdáàbò ìhádìí ọ̀rọ̀dáàbò ìhádà yóò sọ fún ìjọba ìdáàbò tó lè rí ó dìbò bá ta ìdáàbò yìí kò tún gbé mi ìlú tábà ti báwọn èèyàn ti ń dìde tó ti ń dìde tó ti ń lọ àwọn ọmọ obìnrin gbẹ́ńdọ́mẹ́ta ilé ọwọ́ ọwọ́ ṣùgbọ́n wọ́n bù wá rán bí okùn kan bí okùn okùn yẹn yóò wá wọlé sínú ọmọ níka ọwọ́ báyìí mo ní kí gbogbo orú nǹkan ẹ̀ bá ti ń rí ká mọ̀ kọ̀rẹ́ lẹ́yìn tàbí níyà àwọn tí wọ́n sínú tó wáyé pé yẹn náà fi bẹ̀rẹ̀ ẹjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́ kì náà nù ẹ̀ ní bá nǹkan kan pàápàá kò sí ìkàlẹ́ ẹ̀bà kòrò fún lẹ́mà bá so táwọn èèyàn bá ti ń bì rẹ̀ wàhálà òsáàfù yẹn ti pọ̀ gbogbo gánà ní ìgbogbo gánà ní ìjọsúnà lọ́dọ̀ rẹ̀ gbogbo gánà ní ìdálọ́ kò ní kò ní sáàfù yẹn lọ́dọ̀ rẹ̀ yóò jọ àmọ́ gbogbo ìdílé mọ̀ láà láà dúpẹ́ fọ́lọ́hùn tí ó ṣe kí ni ó wà ní àwùjọ àwọn olóríire àwùjọ àfáàtú rọra kọ́lọ̀ tó bá rẹ̀ wọ́n bù kárí gbà wá náà lẹ́yìn sọ́lá sọ́lá sọ́lá kọ́ ní dákàá ìjájẹta yìtàlá wọ́n wà tọ̀lú lọ́wọ́ àti wọ́n wà pẹ̀lú lọ́wọ́ àti àwọn lọ́wọ́ àti àwọn tí wọ́n jáde nídìlẹ̀ ìsìláàmù lọ́wọ́ wá gbogbo tàbí ìsọ́nà sọ́nà ìsìláàmù jẹ́ wọn mọ́jà wọ́n fún wọn lẹ́rú wọ́n padà gba ìsìláàmù wọ́n rìn ìsìláàmù wọ ọ̀pọ̀lọpọ̀ súnà táǹkà lónìí àwọn ni wọ́n kọ́ kalẹ̀ lẹ́ nígbà tí wọ́n gba ìsìláàmù kan wọ́n á ń fa ní ìsìláàmù kan tí wọ́n ti ṣe ìsìláàmù dáadáa wọ́n ní sákẹ́sẹ̀kẹ́ aláàkéjì ó ní gbogbo àwọn èèyàn tọ́lọ̀ bá ti dá ọtí sàkáání wọn tàbí ó gbé ní àwùjọ wọn tó bá ti lẹ́sẹ̀ bàjẹ́ wọn jẹ́ fún gbàjẹ́ ìrìn sákẹ́sẹ̀kẹ́ rẹ̀ ee abdulrahman mo kò yẹwa ẹ tí mo tẹ̀ bẹ́ẹ̀ tí mo wò kí ni kíkọ́ ọkọ̀ mi ò sáà sí pọ̀ èwo ni mọ́tò èwo ni mọ́tò èwo ni kíníkà èwo ni. wọ́n yá àwọn sẹ́kẹ́sẹkẹ̀ tọ́lọ́wọ́n bá jẹ ti ọ́tún pẹ̀lú ọ́ dúpẹ́ fọ́lọ́ inú nǹkan tí ẹ̀bí máa ń ṣe ìdáàbòbò fún ìmọ́ni oníkíyàn máa wà pẹ̀lú àwọn ẹnu rẹ̀ ṣùgbọ́n wà pẹ̀lú àwọn tí ọkàn wọn ti dọ̀tí lọ́kàn wọn ti bàjẹ́ wọ́n náà mọ bùrùwà nínú bàjẹ́ ní kò lẹ́gbọ̀n tó kọ̀ọ̀ká sí gbogbo àwọn tó jẹ́ checkmate fún wa tí wọ́n jẹ́ ká free láti ṣèbàjẹ́ ẹ̀hẹ́ ìgbòrò tí ń bọ̀ ṣé ìwọ̀kọ́ ni mo rí ní pápó ní bọ́sgate ṣé ìwọ̀kọ́ lọ sí bẹ́ẹ̀ nàìjà wàá ayájúmọ̀ àbí ọlọ́wọ́ abẹ́mi lọ́kàn gbogbo àwọn ọ̀rọ̀ yẹn kẹtìmẹ́tì lọ̀rọ̀ yẹn ń jẹ́ fún yín so that ẹ lè wà mùtẹ̀kìm ẹ lè dúó kọ́ yá ìtàrí òkúrọ̀mọ̀ tó mọ́ lọ gbá bọ́ọ̀lù àbúrò òkúrọ̀mọ̀ tó mọ́ sí kíníkà àbúrò òkúrọ̀mọ̀ tó gbogbo àwọn ìṣẹ́ wọ̀nyí checkmate ni ó mọ̀ jẹ́ fún àti ẹgbẹ́ tí ní háyà at the end of the day á sàpàdà àlùjẹ́ náà bíbí láìka so fàlàsíìbù rẹ nìyẹn o gbogbo àwọn tó bá ti tọ́wà ń sàkárí rẹ fẹ́ kí wọ́n tí ó ṣèbàjẹ́ o fẹ́ ṣèrànù òun rí wọn sí entrance láti ṣèbàjẹ́ dúpẹ́ fọlọ́ dúpẹ́ fọlọ́ àwọn sàlàáfí ìlú ẹ̀rẹ́ ló jẹ́ pé tí ẹ̀ bá ti rí nǹkan tí ẹ̀ bá ti rí múkà tí ẹ̀ ṣe nǹkan rẹ̀ tí ẹ̀ bá ti já ìtàn yóò dá ká mọ̀ sọ́nà bá ń bá dára bá fún ọjọ́ pé kò dá fún ìlú ọ̀kadà kò dá fún ìlú ọ̀kadà àwọn èèyàn tó ń bọ̀kadà àti àwọn obìnrin ọ̀kadà àwọn ẹlẹ́à wọ́n ń bọ̀kadà kò lè gbẹ́gbẹ́ tí ó wù kán bọ̀kadà tí ó káàsì kan lọ sí wọ́n lórí mọ́sílì àbí ẹ̀jìrí ẹ̀jìrí ní wù tó bọ̀kadà sí tí wà fi lọ sí lórí mọ́sílì àbí òbí ẹ̀ẹ́dì ní báàsì mọ́ sọ́nà ń dá lórí mọ́nà ní ojoojúmọ́ láwọn àwọn tẹ́bùkàtà ó mọ̀ ń tún bá láti lọ èdè ìgbòdì nígbà àti ẹ̀lọ́ làyẹ̀mọ́lẹ̀ àwọn lọ ọrọ àwọn ọ̀rọ̀ ẹlẹ́ra ọjọ́ ẹjọ́ tó bí ìdáni ojúdájú ẹ̀yìn tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ tí wọ́n rọ̀lá àbáyọ fọ́kàtà tó wá lọ làọ níwájú ilé ẹmu níwájú ilé bẹ́ẹ̀ mùsíbátù àríṣá lọ́tọ́lọ́ sàlàmù tó àyé mọ́ sọ́ àmọ̀ lọ́pàá tó sọ mẹ́rin ojoojúmọ́ náà àwọn jẹ́ gun ọ̀kadà ìwọ̀n òṣìbá nínú àwọn ilé à ṣe pé dọ̀rúrọ̀ ti wọn ojoojúmọ́ ní sàkárárà lọ́tọ́lọ́ sàlàmù الحكيم الحسن في طريق العلم وتبليغ الناس kéèyàn lo àwọn ó tó jẹ́ ti ọgbọ́n mẹ́tọ̀dù tí ó jẹ́ mẹ́tọ̀dù ọ̀jọ̀gbọ́n ìlànà ọ̀jọ̀gbọ́n tó dáa láti fi lè ná ìmọ̀ nínú àwọn nǹkan tí àdíyèsí tó kọ́ wa ní bákan náà ojúkòkò àwọn tàbí nípa wípé wọ́n yìí fi ojú tẹ́ńbẹ́lẹ́ wọ́n yìí mú súnà wọ́n mú súnà lọ́kùnkúndùn ni ọlọ́run àwọn sàájú wọ́n mú súnà wọn lọ́kùnkúrò wọn yìí sí ìpí sí pápá bóṣùlẹ̀ sí bóṣùlẹ̀ tó mọ̀ wọ́n á tún náà sọ àníyàn wọ́n sì tó máa ń gbé àwọn èèyàn ló ń bẹ lórí súnà wọ́n tó máa ń gbé àwọn èèyàn ló ń bẹ lórí súnà wọ́n tó lọ́kọ̀ tọ̀ nígbà tí wọ́n tó lọ́kọ̀ tọ̀ tó fẹ́ fún ẹnì kan wá wá sí ìyá àdá rẹ̀ ṣe wá ń jáde tó ń jáde nínú ilé Umar ibn Khattab wá wo ṣòkòtò rẹ̀ pé à ah, ṣòkòtò ẹni ìfọ̀dá ọkọ̀ṣẹ́ ó ní ẹsọ mú pé finar finar finar finar wa huwa ala washatil maut ó ní ṣòkòtò yẹn wọ́n iná iná iná iná iná iná iná iná man asfala min al-izar fàfinà ó mọ̀ sí pàtàkì iná iná iná ẹ̀kọ́ fún iná iná wọ́n pàtàkì wọ́n pàtàkì wọ́n pàtàkì ó jù sákòtò wọ́n wà látọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀wọ̀n wọ́n yí fọwọ́ lẹ́tẹ̀rẹ̀ ló súnmà tó bá ti dọ̀rọ̀ súnmà ojú wọn ó dé ojú wọn ó sì padà èyí súnmà ló wọ́n fi ń ta ní ẹni tó fi ń ta lẹ́wà ó sì mọ́ ibi ẹ̀yẹ sọlọ̀sọlọ̀ bákan náà láyé kúrò lè mọ́bí mọ́bí fún ilé yìí إذا كان القصد لمصلحة الإسلام والمسلمين wọ́n ní kò sí ìtakò kò dẹ̀ sí ìkọ̀ fún ni fún ẹni tó bá jẹ́ olùmọ̀ kó ṣe mọ́dífù ìmọ̀ rẹ̀ kiri ìmọ̀ máa òun wà lẹ́ta aláṣẹ̀dílì pàpà tí í ṣe ìyànran o mo máa o tí í ṣe ìyànran o ṣùgbọ́n bí bá bí fáàmọ́ ìlú mẹ́tẹ̀rọ̀ bíkà bàhájì ìdẹ̀ra tọ́lọ̀ ọba àlejò ọlá tó bá fi fún èsì èsì kí ni ó kéèyàn sọ lẹ́jọ́ fáfàrà ìkíní ó yé mi mọ̀mọ̀ dáadáa tó ká mọ̀ lọ́pẹ́ ìyẹn ni mọ̀ nǹkan kankan ṣùgbọ́n òjò sọ pàápàá jùlọ ní àwọn àìsí wípé àwọn nǹkan yẹn yóò jẹ ìzà yóò jẹ ìyì fún súnà yóò jẹ ìyì fún Islam yóò jẹ ìyì fún súnà yóò jẹ ìyì fún Islam nasalla salam a kaka hadith anas tó tẹ̀lé anas ولا أتم من رسول الله صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم àwọn òfin lẹ́yìn ìmáàmù kan rí láyé àkáfà sọ̀látà wọlá àtàmà ní rọ̀sùnìyà tí nù rẹ̀ mọ́ níwọ̀n tó sì fún pé ẹwọ̀n gan ó mọ́ níwọ̀n òfin ó rí pé irú ìmáàmù ìmáàmù anẹ́sọ́lá sọ́lá sky man ẹgẹ́ bí aṣíwájú yóò máa kírun fún àwọn èèyàn lóṣù tó máa kàn síta àhàwáàlù àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn tó kò sí wọ́n tó lẹ́nu àrẹ́mì sọ́là sọ́là yóò sì láti ọgá ìrìn máa fà á gún o yóò sì gbọ́ bùkà àṣọ bí wàrà òní yóò pọ̀ sọmọdé bí erékan sọ fúnlẹ̀ ìyàmọ́ rẹ̀ fàyè fàkù fún sọ́là ẹni tó ti láti ọjọ́ òun fẹ́ ka fúlà fún ìṣẹ́ ó ma níwọ̀n ó ìṣẹ́ nínú ó sì pé ó pé lórí gun ó pé níwọ̀n àti báyìí gbogbo ẹ̀ ló pé ní ọ̀nà ànábì sallallahu alaihi wa alihi wa sallam ànábì sallallahu rẹ̀ láàrin ìwọ̀ntúnwọ̀nsì ó ní irun òun náà ni pé tàkìfù alàlùsọ̀lì ìrọ̀sùn lọ́sùn jẹ̀nà tí ẹ bá ti kí ní ìjọba tí ẹ bá kọjá àwọn ìgbà rẹ̀ lọ́pọ̀lọpọ̀ wà láti sọ́lá sọ́lá káàdì bá tí òun tó bá tí òun rákà méjì láti bí tó bá ka sódà tó gún rákà lákọ̀ọ́kọ́ lẹ́yìn bá tí a ní mo sọ̀rọ̀ láti ẹlẹ́ẹ̀kejì tí yóò kà tó máa kí tó bá ti ka bá tí a sọ̀rọ̀ súrà tí yóò kà ó máa kéré sí èyí tó kà lé pàṣà látọ̀kọ́ alákọ̀ọ́ ẹ máa gùn gan-an ẹlẹ́tẹ̀ ní ọjọ́ kí ni ó mọ̀ ní wọn ó ti yóò ṣe kí ni ó mọ̀ ní wọn ẹlòmíì ó lè pa ó bá ka máa ń jà tó wọ́n mú kí ní ìbáwọn lọ́wọ́ pátápátá rẹ̀ sí láti ẹlẹ́ẹ̀kejì ló mọ̀ lọ́ta sẹ́yìn tó yẹ pé wà fẹ́mi èyí tó yẹ kó fi rẹ̀ olóògbénu èyí yẹ kó gbénu olóògbé tẹ́bì ló yẹ kó ọ̀pàdé pátá lárọ̀kọ́ wọn kan náà fún mi ní ẹlẹ́kẹ̀ẹ́jì púpọ̀ àwọn òṣèwọ̀n yìí ni ó yẹ ká lóòsì ẹ̀ sọ́hìn fọ́kùnrà mọ́ ẹ́fẹ́ra ní ọlùkùnrán ẹ̀ta ilé tó bá wùí dọ́rọ̀ ìlọ́rùn ló fi nínú kùnrán wà láti ṣùgbọ́n ẹ̀ẹ́lẹ́sẹ̀ tẹ̀sí fún àwọn àáyà ìlú àmì ìṣòwò ẹ̀ lè practicalize ìlànà ìgbẹ́gbẹ́ ọmọ kò tẹ́lì ìgbẹ́ tó mọ mímú sí ẹjọ́ kúsọ́lò kò sí ẹjọ́ mọ mímú sí ẹjọ́ kúsọ́lò torí pé ẹjọ́ kúsọ́lò òun ló mọ méjì ó mú tó kẹ́ kí ni ó àmúkú tó ti tó gbọ́rẹ̀ tó fi kú sílẹ̀ èèyàn ti lé mọ́ ìyá ọ̀sọ́ ju kí ni lọ tọ̀tọ́ lọ èèyàn ìgbọ́ ẹ̀sìn ìyá ní sọ́lọ́sọ́lọ́ èèyàn ò sì lé mọ́ fún náà tó àìsàn ìsọ́lọ́sọ́lọ́ tó jẹ́ wípé Quran àti Sunna ṣe ààbí ìyàwó òun Quran ààbí ìyá Quran lẹ́gbẹ̀ẹ́ Sunna ààbí ìyá Sunna fún lẹ́gbẹ̀ẹ́ Quran òpó sínú àìmọye tẹ̀sùrì àà tó lọ bá nínú Sunna tí Quran ò sọ kódà ìní Quran ó kù ṣe ìṣàrà rẹ̀ sí padà wọ́n bá fi hánà ní ọ̀tàrà nígbà tí sọ̀rọ̀ àwọn ìrìnà tuntun kí ló sọ oníwà láti sọ ní aláàbí mímú máa ta abẹ́lá. ìbéèrè tábìlì ní pé ọlọ́run bá sọ wípé wà láti sọ ní aláàbí mímú máa ta abẹ́lá. wọ ànábì láti òní mọ́sùlùmù fún gbogbo mọ̀nàbì èyí tẹ́lì mọ̀nàbì tó wá sí mọ́sùlùmù sí láàmọ́ láìjẹ́ láìjẹ́ mọ́sùlùmù fún wọn lára. ìbéèrè tábìlì ní pé ẹjọ́ súrà wọ àkẹ́yàwó ló wà ní kùránì pé yóò dáná nínú kùránì tẹ́ súrà wo ló wà wípé tó kù bá fún kákìlù sí la pé a ṣe kábàrà mẹ́rin akàfáṣà àtìsọ̀ láti bá lórí sọ́nà sọ́nà lákẹ̀ẹ́lẹ́kejì ṣẹ̀túrẹ́lẹ́kejì ṣẹ̀túrẹ́lẹ́kẹta aṣàdúrà fókù ṣẹ̀túrẹ́lẹ́kẹrin aṣàdúrà fókù àtàlà ayé àṣìṣà lámọ̀ ìbọ̀lọ́wà ní kùránì kò sí mẹ́ ọlọ́wọ́ bá jẹ́ tó ń bá ti padà ìgbóná àrùn tó àrùn ìkásùn ìṣòkùnlá ó sí ebi súnà ló gbéjáde ọlọ́dọ̀ tó ipa sí súnà ìbára wọ́n tún rí fà àti súnà yẹn padà nínú Qur'an kò sínú Qur'an tó tó kù bá tú bẹ́ẹ̀ sì ṣeré ẹtí mùsùlá ẹtí mùsùlá kò sí bẹ́ẹ̀ nínú súnà lọ́wọ́ ọlọ́dẹ̀ tó rí fà àti súnà yẹn padà nínú Qur'an lẹ́nìkan wá dé jálásà àlà àríkàtì ẹgbẹ́ wọn lè sọ́nà sọ́nà mọ́sí sọ ọjọ́ kan ó dọ̀kàn táwọn oúnjẹ tí wọ́n jẹun yóò wọ́n fẹ́ yìí sí lórí àga àríkà fẹ́mà àga àríkà àwọn àga àga ń sára tí àwọn bàbá mọ́ ń lò láyé jọun tí yóò kọ ẹ́lí yóò kọ ẹ́lí yóò rí báyìí yóò rí báyìí tọba fẹ́ bá gbogbo òjòkó lórí àga àríkà ọfẹ́ ọkọ̀ ó ṣe kíni ọfẹ́ ni torí ní ó ṣe ráì ó ó lọ ráì ní bí bá àwọn bá fẹ́ gàtẹ́gùn lọ́rẹ̀ ó ọlọ́run ti fi àlùbáríkà sí i báàbìs ti wọ́n lò láàrín afẹ́jà ìsẹ́jọ́ náà lọ báàbìs tẹ́rù gbogbo ìwò ayé ẹ̀lọ mọ́ rí bẹ̀ báàbìs àwọn àbáwá ni ما وجدت حلالا حللته وما وجدت من حرام حرمته إن كنت بس من القرآن فجعل لازم الحلال

ìbọ̀lọ́ àlùkùránì pé tí èèyàn bá só àlọ́ láti bàjẹ́